بعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أمور يوسي أجني أنا كياني وهرنيا إنه ربيع الثاني نراي أكهي ya nyogurunya inohoro bi nisani nirai akahe chachachahe وزين هريو أتكينا أن تومره صلى الله عليه وآله وسلم هجرة مكة ومدينة أنا سالي يونياني أتا بنا أتا yonyanyi eta yonyanyi eta ino oriana he maris ini o e o kawari chi anawa anar mat tuta tate ya ka foro dia de ke dot snami on te o o kawari chi ya foro dia mtan ya mu na wa nyanwa ke mat epre ama go ka o hanen ka wa o alhamdulillah izi tu onawe marro buka ini araka na to hen ko amara ka ke o karai imam hasan al-basri rahimahullah كليس الإيمان بالتمني سنه إيمان أو غوا أنا كان ده باني نم هوا سبحان الله ka ewel howowa anda abanyini mewowa deke na nyi himma ana nyi himma laisa bitamanni ewel hodo howowa kene ka mm wala bitahalli ere wolo design ne wondo wa ba deka a bemblem islam ẹ̀wọ̀n yẹn wájú tọ́ bá ní ẹ̀wọ̀n adarí ẹ̀wọ̀n ló darí tí ló kú tẹ̀sí wá gọ́ọ̀bẹ̀ ni ló ló ṣàkálẹ̀ do náà ló ṣàpárẹ̀ rúwẹ̀ ẹ̀sán doha be kene okay <laughs> walakinahu amma isana ay do shay'un iman be isana ka waqara fil qalb o ye pete inay wa saddaqahu al amal wẹ́rẹ́ bá ká ẹ̀ka wa nyi ma ni ayọ̀ kó hìdẹ̀ dání ọ̀kọ́ra kó hìdẹ̀ díẹ̀ ọ̀kẹ́ wa nyi ma ana to ka ona le ka e de salafa ni rahmatullah iman o oh, ino koro salafa ko iman habe atamuri man jo aka man rabbuka ene ho muri ha ene bi rabb wa rob ene ne ile ni tarbiya ba ya da ba la ko rob doka rabbi allah الله الله هل تعلم له سمية هل تعلم أن أحد سمي باسمه الله لا أين ينري الله ده أم هرته ده الله الله so omuli anaika tinire hono le henyi muliman anari allah anaika adaro to ekanemi ishtiqaq ishtiqaq and that is etymology then it toto he to the from allah alif wallah mame anara bine katapteki enyo se kalima de to kaw me me ana kokoro siba wehi mejenye أنا كقولني الفيروز أبادي أنا نرمي جن أتى ابن منزور أنا من لسان العرب أنا نرمي جن كا أذنك ويري أك الله أك الله و أك وطات from who ويكو ẹka allah ye iskan sere ha ka janaba bin iskan sere ha yomuri ka sen nyam sere ha do bere do wo muri on nya da sai scenario they are nene oi derivation oi derive words we derive sa ana isa etymology okay Islam must not be present with us. Islam, sorry.

ọ̀nà ó oh, na àfisà sábẹ̀ then àfisà sábẹ̀ ó na ní dọ́wẹ́ lẹ́hù kó àfisà sábẹ̀ dọ́wẹ́ sọ́yì Lahu. ẹ̀ lẹ́hù ọmọ ìwà rí lẹ́hù ẹ̀wọ̀n náà then àkùbọ náà ti jẹ́ àfisà sábẹ̀ yẹn àti alif wà lam tọ́ ẹ̀ anáwọ̀sẹ̀ rẹ̀ kí sọ́yì definite article ọ̀yọ̀kọ̀ dọ́kọ̀wé allah dɔsi alifu lamu ko ge lahum dɔku zɔbi allah ma ɛna mi yewu na ama ɔnɔni anamani mi awɔ tura ɛfɛ divine de ɔnɔ etymologically ɔnɔ sɛrɛ how that name is derived allah ɛnyi derivation ɔmɔri yɔri awɔ. سالله علم ذات الإلهية له كل عبودية هو الله الله علم بمعنى اسم خاص إلى ها نايكا أمري جوتشي ونونيان أنا زلوك سوي أوني داهك كاهك فقط أوتا سو so, أنا نعم lexicography and lexicographers <laughs> in arabic ebe tuwan allah ọ̀nà wòle kùnyà náà kà wá hìọ ẹ sí wòye ya allah ya allah nǹkan ayé ń sẹ́yìn ya ono men Allah alif wallah man huwa yakilesat li ta'rif ya eh, ma'rif oh. abisa na ma'rifa ya unida onwo wa alif wallah no ko wa yako abisa na alif wallah like alif wallah of definite article of oh. ijo wa si ya to alif wallah no Allah no no so ko e al malik umuri al malik wezi kwa kaka wasu al-malik wasu maduwa wake ya al-malik idoka ya malik dole alan koli umar wani sai ar-rahman ko wani ga ya murika umar yana ba ya rahman wawa kake ya ar-rahman hmm. ar-rahim umar yana ba wani waka oh you the most merciful wake ya ar-rahim umar yana rahim the most merciful ije wa ha ya rahim de arana do honan ko ama walakin idha aradta an tunadi الله باسمه الأعظم ويذكر يهيو مريد ذاكر هاني الله يعني. أه. الله giya àwọn ya allah awele kala no ido ama bana no ase alkozi alqudus ya qudus assalam ya salam wa haki ya assalam المهيمن يا مهيمن الله يا الله انا بده هذا وليس للتعريف الى بيونا ربي الله muri ya naika iwu tino chere tenere ha kuma ha chere ebe alama chere allah ama shi banyo goro alama chere allah na ni chere ona mana chere na ko sa hurufu ni jaye mana chere da ban mana be enyi e si allah bana chere re do man for me right angle triangle ko n'ama afọ ama ni ama n'ime ịdị n'uko raatangoo fayango ọ y'ego anam echele alọma were kama edzena sọ koraa na-ahụ nwere koraa na-ahụ na ịma n'iche ndetị na dambidi ya echele ọ yi eguzima n'ago. calligraphical banya ma echere allah to echere ahụ najise na onye mini na nọ najise na onye oyihe odore jise ama ma ejise na onye ila ama eyi onu so wala ka omori ha obi allah waye waye so aka wa ko nsi nko na ya jero to doka ya allah ba jero ni Hmm? ọ̀nà mi ní ẹ̀rẹ́ kúrẹ́ tó náà dúró ká azọ́dún kan aláwọ̀ akíbá wọ́n ní kábọ̀ lè yìí sí. ya allah nàmì ìzàzókèrè allah ẹ̀rọ adáwọ̀ yẹn wọ́jìlá kólóhùn dáhẹ́ ní ìsísí. ربي الله ربم أموري أمنوي الله الذي خلقني أنا كريتا so that it's is gonna create khalaqa omori bini create anake khalaq dure create za imana danye isona isaname da za enyi mu asonyi asonyi primary source ruwa de za hore wa na tsuna na ne e wala bola nan ko yi de ade they am a genetic engineer na ko nome any genetic engineering na nan they ko na only clone they clone haga yeah ne dam o orike ay transfer am No. trans eh de ana semen ola artificial insemination ko eh uh -huh. ya hụrụ artificial insemination dị nyime amị I develop ala ini test tube test tube the lab so that those are growing and they will return back to awura mi yi omi then wọ́n kà kéyìí ọ́nà ìwé náà kọ́ ìfẹ́ràn náà wí cloning. because the somatic cells help grow holler according to oyibo daika uh, my like somatic cells cells any make up permanent in irresonant cells any make up other another develop one their sex cells go the gonads ananke onyini ọrịa ọrịa otu mu wekwe ọnọdụ ụsọ dị spamatozu kwuo onye na the ovu or the ova kwuo uh, uh-huh. now ọnọdụ Now, Nyamu go into ka a reproducer over the pass through what? Uh, spermatogenesis. Go. Onion and don't better go through oogenesis. Go. Then spermatogenesis, when it take place, that don't not start from the root, from the uh, the the primordial cells. Eh, ọdọ dọ ahịa spermatocytogenesis ko then the oogenesis will take place all this one is to cause what they reduce the cells from the normal diploid to what to haploid number of chromosomes abẹ́ one? Mm-hmm. instead of forty six number of chromosomes onye do reduce to 23 23 ko di ona reduce to what 23 23 23 on ron do na ku 23 no nyene eso pam do ho bola ko abe hon and biology on the talk there's biology GC biology secondary school ya yeah, kan so e possible ke cells of we so e ada ido yibo we go through this rekana ya hakwa u genesis onere eh soma to genesis na ije ba to de yere de yake na ba se ko muri hire da den roke na ba mo da I work out and have a spam here. There's a whole cell scheme now. They there. They're shown in ah. in a lab. They got this 46 number of chromosomes none. Without ontogenesis uh, or uh, without cogenesis, and then you reduce them. Or oh, echo, they reduce and they grow. Don't they grow. Further growth in other. The only, the only thing is, you only grow. Uh, although none have many other. You don't have to try. Because when you grow and change, then they are now implanted into new body. And I'm a dog, exactly. Where does no can? No, we knew exactly. Then you could do so. Enkuje masu ojú ọ̀rọ̀ kẹ́. Do a look alike exactly. Ọ̀nyẹ́dá. And when now they teach us spermatogenesis, oogenesis, or something that, that's the only process in any music. omuli ono subhanahu wataala wuzuni onanyawaka kakola ku dola group munitwakonon damawazi papa ilo group le e o inetis debo ibo kene ndi omuli omuli onidenen primary kononisio resources officer na mm, mm. mania ko dawaya إذا أراد شيئا أن يقول له كن فيكون ko in genesis saka like in the beginning omoriki let there be tree there is tree let there be this let there ababo in e, abu we doto rubi omori his mani da mania mani da ola ya kemi da ola arrange wan nọ no no no ara ya omori wa ko wa kene ijo be ne ba ka iso no no da man etere Then Sema checking the velocity, the escape velocity, the orderliness, the capacity, the geographical and the whatever of uh, whatever you want. That work correct question me to where line of where the line of equatoria, where the grid reference, where the quaka, and no one aka money at all, where that would do. Then you grid reference, then you GMT, one cross the border do uh, again, one hour, one cross. Oh, it was my wẹ̀rù kóró mọ́rí nù òmùrẹ̀ na àmúkọ́rọ̀ dọ́ọ̀rọ̀ jẹ́yìn dọ́ọ̀rọ̀ ha òmùrẹ̀ òsùkọ́rọ̀ mẹ́ dẹ́kọ́ láìké dọ́ọ̀rọ̀ jẹ́yìn dọ́ọ̀rọ̀ ha dà wá àákẹ́wà mẹ́ ọ̀nyídà ìtùnọ́bíà prophet ọ̀sánà mọ́rí mẹ́. nọmba tù ọ̀nù dẹ́yìn perfection náà iná mọ́rí sùpọ̀ náà ọ̀tá àlà. then ilé ẹ̀hìn mi ò kékeré yìí yìí is wana shochi omori ha itwa chenu nizosa wana shenyi omori itwenyi nizosa na ikai o produce eh ko es kwata de compress eh, oxygen hydrogen in la de compress and then you steam de condense and do re yin go enenyo oxygen enenyo hydrogen na Aso aso hydrogen oxygen aso no omori itu Oye sko eh na misa anaika خارج ملك الله في مكان لا يراك فيه الله إيه؟ نعم أنا مقرأ وسا نوت أمورين أسوشي أمورين دو أسي دو أسي دا كنا أمورين يدولو فيه فرين أنا إلى مليون إنكو أنا مرة أنا رأي recommended another Mendelian theory of uh, evolution on the ana kina na ko nyo hore ba mun da ka ni recessive gene ba za sabe eh alele morphism eh ati akara morphism <laughs> ay alele morpho that one gene is an allele of the other eh, ati other wahala eh, eh genetics ko wa nye wa history of genetics now that okay also known as phenotype genotype uh, eh, eh, eh, T1, and the other Wahala, Wahala. The government Laname was frustrated. How do school there? Under frustration, had to own the school. But on um, uh, I've been learning professor and economics, the engineering engineering, on a bomb advantage. Hmm. I've been on cross and like, okay, this one will be donated, that one will be donated, that cross. At the end of the day, Dureka. owowowo ọrụ oji oji after cross breeding ihu je neva ama dọba ome ilere ebe mozi dọba o ekwo so onye waja aji ndọka anyị jeletik nye nọ ịla shọhure grego mendele nọ na obde discover anu akume na ametu okume enwe nara ha na ewa alawa john dalton ana ifande an atom an so kwa imagine do alo ko to jon atom then o mani haine yo then e wi yo muri de se o ku wa me o muri no to e ro ne usuru o muri so then anything ono wa se na je do manipulate ane from one form to the other form is what is not your about do a so se ni na uno sa You are not great, rather, you are transforming one thing into the other. Oh no, worry him. And I love you. Ọlọ́pàá ẹ̀ tún náà lọ́kàn develop laws of the thermodynamics. Energy can either be created nor destroyed. Èdè ilé ṣe é dé. Báyọ̀ ọ̀dà sí tọ́lá by human being. Energy can neither be created nor destroyed by, human being. Yawa son akida wallahi rububiya having that when you create energy, but when you transform one form of energy to the other. Abia one yeki kijanere to nobora That is mechanical energy. Do converted any how many metal na convert from one from mechanical to electrical. Ko? Eh eh. now electronic only potential energy we need the talk with me now we call to cut out kinetic energy or not do check <laughs> the kinetic energy bad or god the kinetic energy on your own so you are able to quote transform electron on the potential energy on energy on at the store quote you need all kinetic energy don't you problem Power accurate, therefore, energy can neither be created nor destroyed. Yes, we will not all because as far as it is concerned, we work it can only be converted from one form to the other. Because electron mina, ewu mina na wanya na jona of the union, the dot in form of what? Potential. In Ijune, no any kinetic and uh, none. The energy can neither be created nor destroyed by a human being amasa ahɔn na awɔ kɛnu ahɔn na awɔ kaviri jɔ ɛmu ɔmoli ɔkele tɔ nɔ ɛna gyina ɔde yɛrɛ sɛ tɔ ɔmoli tɔ na ɔta ala so alɛbi kɔla kɔni ɛmoli ne kere tam eh? ɛn like inisɔn na ɔmoli to o kere tɔ la ɔna alɛbi ɔmoli la tɔ yɛ ɔla tɔ te ɔtsi sasa yɛrɛ yina dama tɔ la abe abɔni. na omori ọ̀nà ọ̀nà sọ́yì ọ̀nà òwú ọ̀nà tọ́mẹ̀ ọ̀nà ma marọ́bùkà allah olùjútùmọ̀ ni ẹ wàá nyẹ́ wọ́n yẹ kí marọ́bùkà allah dọ́mà ni yẹ dú convincing wàlá wàá sọ ẹ̀ títẹ̀ wá kàkà aṣọ́dọ̀ ilà ilà ama wàá máa yẹ marọ́bùkà dọ́ àṣẹ máa yẹ ɛne mire yɛre hyee ɛne mire yɛre hyee ɛne tome bɛ hyee wei sɛ dai daka kaka laa ilaha ilala doka mias mias nusu de ni asa lo go wɔ gana ɔtɔ lo gɛwɔn do wɔ ɛwura mi hewu ni tɔ ɔma nina ma rɔbu ka lɔ ɔlɔkɔni he created me warọ̀báni omuli ọ̀nà that sustain na I mean that economy disposer of my affair rob ọ̀nà sustain na I mean ake rob ọ̀nà sáwọn mmarin ọ̀nà sáwọn mmefu ẹ̀wọ̀n azim ọ̀nà ya ko manyelafi ahọ́ọ̀dá hold ya nù mai no we oda ne yon mesu oda ne yon ka den den musu illa bi iznillah ko ban oda no do man ne te to wai to that with this wherever I'm modern wherever I'm nyame why no do she wa unan wan ne ke ozo na ne ro hono deliberate da o mo fara so wa in quest for more you will destroy it ọtọfọ sallallahu alayhi wa sallam ọka asọrọ ẹwọn ní paapa náà ń mi asọrọ ẹrẹ wọ dẹrẹ máa ń lóhùn mi anáwọsẹ màdọkẹ náà ní paapa náà ń lóhùn yóò wẹ kí ẹ náà mẹ náà náà wetule wele kina egunyenyehi ilugoche eh, wanobu nobu weliki gbolere duleme go gburu abukene dewe asure because ẹnmi náà fọ àjẹrán náà wọ èyí náà bùṣe tá nìní ẹ na àwọn ya náà àzá na wọ eh, eh, ehi na abụọ

ni mọ́nú àwọn bàbá ọ̀nà mú òdúrà ọ̀dẹ́ ẹ̀mọ́ ọ̀sọ̀ táwọn ọ̀chì ẹni fatara pẹ̀lẹ́ òsì yẹn náà lẹ́yìn yẹn wọn ẹ̀dá náà ọ̀sá anásó yìí mẹ̀sọ̀ six six months tẹ́ lówó fún náà náà dọ́sítọ̀ ẹni bìlẹ̀ ni àwọn nípa àbùnà ẹ̀yìn ọkùn sún bóyì dáa rẹ̀ ọ̀dọ́rọ̀ rẹ̀ máa súnmọ́ ní tìrẹ́nì máa yí gbẹ́nì ọ̀dọ́ ẹ̀kùn sún bóyì ọ̀yìn náà wẹ̀

oyo linwaga ko mm. nene wena isikanese ngene utenese scope scope scope scope dasere scope yamo elena nhoro sane bika so wan papa na unohu ondude kana so wamanire ago ino nyoma na wasuru da boda ma heikene odo sika kono dere man unu e wa ma fa ni ne ko lo hore ne ne ne wa ne

ọmọdé bá wọlé kì ọsọdọ ẹsọnyẹ náà lóko hún nàgà ẹjọ yìí nánà àbòbúwé náà kàm náà náà lórí yìí lọ àbòbúwé òwò kì í ní dì nìyí wíwí àṣẹ wọn yìí bá òṣùwò yìí bá aṣọ dé ehi náà ní náà bẹ́ẹ̀ mọ̀ wà áhùn náà. wama na hunu ah. aku mule ma hunu kene sani bikamu la ilaha illallah wahdahu la sharika lahu lahu mulku wa lahu alhamdu yuhyi wa yumitu wa huwa hayyun la yamutu biyadika alkhair wa huwa ala kulli shay'in qadir wa hunu wa ni kadun hunu isi wee netu naanị ịhọcha ndọ uwe enwere uwe owuwe anabika isi obi awa n'ọnụ mmadụ ka ala ụdọ nwụọ onye oyi dị ụkatọ ha ya mere anyị ka ndụ ka onene mọ sheria onene nidese na ewe na mihakeka wa mdo ukene kaka nias n'ọnwụ dọike jesus good saa nabi kɔ aka la ilaha illallah wahdahu la sharika lahu lahu lmulku wa lahu lhamdu yuhyi wa yumitu wa huwa hayyun la yamutu mhm. wa huwa ala kulli shay'in qadir wọn náà wà báyìí mọ́ni báyìí yàwó nyàlá ń lò wọn ní kàrà àwùjọ lórí wọn àwọn ọmọ wọn àbá kàdúrà wọn ọ̀pá kẹjẹ kẹjẹ fẹ́ ń lò lọ́ọ̀ká wọn láti jẹ́ lọ́ọ̀ká ọkọlọ oke nyere ya oyi kwuo weke enya wa ọgụ polisi ọza ụjẹ headlight ọlụla everything ọlụla mma ebe ibi tụọ kendụ uhu go de musi aka go go go ọrụ ahụ ke driving license aka na ama ụmụ abịa oya na parking light awọ na chaka so ayẹ esi asa na wanyi sonyi buta ọ namano wani so na ka he he he je ah, a aka ka ku wada ka driver license da oke particulars wa sha na da ka ho ana ka ke patikulas, e eh, wu amu mu da ka particulars si particular be eh, for chopi that's what true anu ku agba si particulars send ma ka aka no ni ani bilɛɛ komori na tɔ ye domoni o ma ye dɔ a pɔsɔn na ni ɛnɛ ni jɔn wɔnɔ kasi kusubu ye mɔna kasi kusubu ye jɔn wa ko nyɛ nyɛ kɔtɔmɔ dusu wɔn nanu waa miliyɔn ɛn sɔn a se mu o mɔna mɔni kasi kɔ o mɔna o sɛlɛ na nulo o zɔ ɛrɛ an yɛrɛ kɛ o ti sɔn kɛ waa kɛ san eyi mɛ se ni a yɛ wɔ.

amadu ayi kene na nyal bala ka were pol na to e baje mi wa am pol opportunity o mi so ro ira mo e ko adu ani be no mo ri odo e so ko te do na so ana anda abra mi hewu so wa robani o mo ne provide am on to on everything wa robba jami al mahluqat dum mo no dara be dora allah de a bisana ko to bi bi mi بنعمته with his favors then what are nobody omori only do wahala don't take care of us وهو معبودي أبوه نمعك فقط وهو معبودي يعني كل عبادتي تصل إليه onimáhìkì àbí ìbàdà wọn máa ṣẹ́bí ìbàdà ìbàdà àdúrà ìbàdà ọ̀nà òdí ẹ̀ máa ṣọ́sàlẹ̀

abubota ni ku kwani kirece ke ne but isa ka ta mun de yaza du ira da na ka ku secondary school ka na ka university ka do yi ne ine e igwe non a en me ka ya la aba ne bia ya na he a bi se no ahe o re mo mori isa ne ne ne ra west ne ne si yo ko hu no mori o mori ko ahe directly wa ma shoka de ko e wa qualify you have to go through this go through that. orí ọ̀hẹ̀ kan náà láì yà nà ó gba ẹ̀ náà ìròyìn kórí ọ̀n tó múlò káyọ̀ ṣé kórí ọ̀hẹ̀ kẹwẹ́ náà múlò àkàwé yẹn náà ní kíso ẹ̀ máa nà abúlù hù ilẹ̀ àlè kọ̀rìbù náà ilẹ̀ lọ́hìn zọ́fà. náà yẹ kẹ́ ní èkórí náà orí ẹ̀ náà is a means ẹ̀ náà pass through dọ́ọ̀ kẹ́ni gbòòrò mórí wọ́n kẹ́ tí wọ́n kàn án. so ẹni tí a kórí ẹ̀rẹ́ta ọjị azimori ọla awori anabika alayhi salatu wasalam ọmọ sọtọrẹ abdullahi ibn abbas radiyallahu anhu warda ọmọ sọtọrẹ dọkà ya gulam wọn abdullahi ibn abbas mọnà kàrẹ ní àná jésù sì ráyè iná kanáà ẹwọ ọbẹ. ya gulam ma he ojo noro ifazillah ya faru sere abe abiri yo muri ko muri bi sere ifazillah sere yo muri ba tajidu tujahak ubere ka umuri uwe lobjo dia ko bi mana abere no wa mi durika ayo muri na muri amagomo doka

لم يكن ليصيبك إذا أجيوني وين وينيتني وما أصابك لم يكن ليخطئك أنا أنا أتو ويا جوني لك واعلم أن الأمة لو اجتمع على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك yɛba eh, bɛha ɔkogo dɛkɛ na gomɔ ɛna mesa na ɛkɔwa mɛ wɔfane ɛnyɛ mu mɛ wɔfane ahakiso no muri dira ayɛ kyerɛ وإن اجتمعوا أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله لك azan hane gogo kene kudibi tu udiyo ne wetu e udiyo no moni ni des tere ko wetu ruf atil aqlam wa jaffatu suhuf idan na tere e ka aka chanda na tere e. ala ko la ba na tere do se ne wa desi ni Hmm. agwagwa yama ni yoson because ahekomiyame yomori is out of convention komori otoyen omori is never neglectful of us omori is never unaware of our situation therefore agwagwa they are heken then you give more time wasi bekete do ahe omori ono than

dɔɔsɔ ila me yewu na leisa li maabudun sewa ɛn sɔsɔn ma kɛ wa wuli mun bori la malakun muqarrab wala nabi mursal ɛn malaika ɔna bɔrɔ kaya kɛ angels ma ka wɔn talkless of any ɔnto so arima in heaven it is out of ignoramus. Everybody is a deep ignorance. Ignoramus. Kawai hatu do a hisasa. Ene ewo mori. Eka polo. Anyi to penese eka a ah, nine nepa. Depa ba yi. Dọtọ na yi la ila ila la la kọtọ da. Deta ba su ju ju ju ju ju gun. Hmm. kaka oh jete idi doka oh ya ni as depa jen. ama na enye shi ono no ka ene kazet ene ido de nyi de ka onora ama ehi ya allah that's ko wala himin wallahi ya allah mo ya nato were were ahimi ma ha la himi Kọ do fa talib wal matlub umur ko da kumi kene ona hero resana e ka kumi oven

shehu deji wẹ́ẹ̀rẹ̀ kí shehu náà sọ wọn nùhìyàn náà ní shehu deji ẹjẹ náà mọ̀ abinájá dẹ́tẹ̀ náà dẹ́tẹ̀ yá má nù wọlé dá lọ́wọ́ àwọn tatatatata ẹ̀dúwẹ̀rẹ̀ kẹta àsọ̀rẹ̀ ẹ̀ lọ́la sẹ́mẹ̀ àyìnsá ẹ̀rẹ́ dání náà hì kó lọ́rọ̀ tí sọ̀ sọ̀rọ̀ dá yín àtibẹ́lọ́ kàyínọ́ kàyínọ́ kàyínọ́ ẹ̀dọ́ máa ń tẹ́ yín jẹ. sọ́dà sọ́dà àtúndà ìkí mìíràn kù sọ́wẹ́ hàn ọ́. Δεν ακούς. Ana mdo ile kini azo moto kati ni wen. Like court. Okay. Any okomuri anai ka agowe ewopa ose doyo len. Then okomuri no Yahudi ne omuri ani. I go to these Jews. Jews and then eh dale. Ini wo poeme. Eh dale mala. ene mre na ayi bere bere ima ayi kare an yahudi omo omo ene awa misa na kama na kare an don na e ewa ayi da ja Jews ne go to this na ka eho da dare wayo kini oyugo dola besu dani lo touch doka ka uyo okenye wora na

àlìjẹ̀nú ẹ̀ ìjọ ọ̀rọ̀ àtúrọ̀ àlìjẹ̀nú ìtú ìtẹ̀ dọ́là ọ̀sẹ̀ ní tẹ̀sí. ọ̀dà àrùsẹ̀ yìí náà ọ̀wọ́ àlọ́ ọ̀dẹ̀ wọn nọ̀ fọ́ gbọ́dọ̀ àhẹ́ àzá wà hẹ́ ni ọ̀dà mi dá àhẹ́ àzá ẹ̀jọ̀ pé bọ́ ọmọ malaika you are not supposed to malaika قال الله تعالى umuri na neba abere ni aka no umuri ho summarize no tini suri papo no kai alhamdulillahi rabbil alamin alhamdulillah alif wallahu non ebe definite person lil istighraq alhamdu abahu bim abugama enizoza anagu lillah wenobi go umuri na allah rabbil alamin omuri ana to abusa sabe rabb alkusa tage mu alkhaliq almalik almudabbir omuri hake rabb omuri ana to abusa sabe ɔmɛ to then omuri ɔrɛ nyin tɛyɛ no omuri ɔnyin ɔtsi omuri ɔnyin tɔn afɔla tɔn afɔla omuri ɔnyin abani kɔ ɛhɛn now omuli dispose affairs eh, novice ɛlɛnyi dɔmuli korosi ɛlɛnyi dɔmuli kɔlɔban ɛlɛnyi wamani lekene de lɔla tɔki ɛlɛnyi wɛrɛ kene de duwe ɛlɛ abo muli mi ma bala omuli hɔn ɔkɛlɛ nyi lafiya ɛlɛnyi ɔyina sebiti dɛ enyi lafiya ɛlɛ nbola nana so waayi tumi alihamdulilahi rɔbil alamin daa kɛyɔ ni na yɛrɛ kɛ nɔwa kan dɔɔ ihinayawo dɔnku waa yɛ ka ɛfuru ka waa hisɔsa ala yi dama yɛm nini ko maa diinu ka sɛbɛ diinu no wa mɛ diini al islam adiini amobi islam yɛrɛ define islam ni wɔn apara fi ni wɔn nɔn o huwa ɔka na adiini islam nɔ huwa maa dala alayhi al kitab wa sunna ɛnyi saa mɛ ini islam nɔn ɛyɛ bi sɛ ne yɛrɛ yi quran ati sunna tomori hadisa ana sɔhi. min ibadatihi ini bada wa ta'atihi atini obedience ahekana kam ono men enyi sa ahia heke oyo sima kako enyi sa ahia heke oime eso na ahia heke yo o ija ma le re omurika on to murika do wala heke e abo enyi sa ahia heke ma ida mi yuna onon o don don the other the other side of it okay ene honon enyi se ewara me oyoko ai so iri isu enyi se ewara me ebi je le not in the quran abi sunna ka so non ewara re ewara abisa manaka me ebi se select the quran on hadith kasama abeso no na ka me o yo na ina heke yo aba heke na kasa me e onu quran or hadith o ka ka me ko aga hele amudo yo ni de that is originally originally everything is allowed in our in our world affairs everything is what allowed except so exceptional cases onon ono we no muri ha kasa me ko sorry abisa akarin isa na kasar yau a ah, just three van agogo one percent of his nihina isa na kasar yau ya ni dere ora ora ehe erezi ehe anya echo ihu anya ehe ise ya ehe wẹ́rẹ́ kọ́ èrè yìí fòrò anákàárẹ̀ yọ. àbánu àhìn nà ìgàrí àkàrẹ́ tó pa ọ̀nẹ́ ẹ̀bàrà tó lówó yìí ní saka dóhùn gàrí báyìí ní yẹnu wọn á ní kí í sẹ́ kéwìn ká ìgàrí àkàrẹ́ tó pa iṣu gàí ọ wàá dọ́nyìn clement lẹ́nu kọ́ wáyé sá náà àríwá náà bọ́ọ̀bọ̀ bisikíìtì vijumic ẹ̀yìn àhìn mẹ́ta ó yà kó yẹ hànẹ́rẹ́ ọjà òun nílẹ̀ kárẹ́ yìí dùn ní kaná hẹ́ẹ́. <laughs> you and me don't drink so isa náà rí ọ̀nà kúkẹ́ ní zobo yìí kudo ẹ̀kọ́ ẹ̀rọ salad rice rice fried rice jollof rice ati white rice ati rice rice <laughs> so wàá yìí dé dé kúkúrú kẹ́nẹ́ àmà select ìdákasọ́ yìí asọ́rẹ́sọ́ ọ̀ndà ìrẹ́mi yìí nìkó that is ọ̀nà mi dẹ́sẹ̀ aláwọ̀ kọ́ wa ká kí sọ́nù haram wẹ́n rí àkàwọ̀ evidence. oyeko eze ala onu beri kwa haram eh we mari enyere ama so me haram yero nawo oyeko bo anaka ari woruru e onu muri kaka o ontum sallallahu alaihi wasallam ka ota ana na eze ozi ka yozika aka aka akuta is halal really

dek ah ya yadi bi o wa ya da o dadi bi kam kam be mare ama wari on kani bi amare o so ke sai haram ho you know you are not allowed to go as a ke sai haram ala sai to haram na da nyine hono no rubo laki do ka mi sa haram eso no o do to do me haram ono ndo to akụkụ muri akoko akako haram dọkị ke you see

dɛsɛ ne jii pɔnɔ kɔnɔ yi ni janaba ah. ɔ yi hɔ asɔsɔ kuran hɔ ani bila ɔdɔ tó sɔn padàkì ɔ yi suma kakɔ n'ɔtɔ n'o kɛnɛ kɛ wɔyà kò nyalò wà ládàá dɔsɔ kuran ni ɛ ndé n'o kɛ mu agogo bɛta and I mean they are unfounded they are unfounded ɛnɛ kaba o kasa. were wama ebwe na ni bletu ka Quran no me bara bika like this loka albo bo do re ndeka hey wa re mire abdum ka seme an ori abo ba kunyala to ema na yo watini don le leader era me aka aka aka ka ka

abɔnɔ no wɔyɛ kɛ masiri ɛdɔtɔ nínú ɔnà ɛmɛ gbogbo etu kéésì ɔnɔ wáásì kéésì ɔnɔ bɛsɛ amɔbɔ nɔ sɛmɛ máa masiri dà máa kò nyɛwò hiwé wò nánà ɛnà ɛnà àmà mɛsì kàmà tó ŋunà siri kò asiri yɛ mi káhuri bìtɛ ɔdɔ òsiri kù bɛnɛ dɛyìn náà bɛ yé wò ni ɛwú bọ́dà nánu fɔtúnṣà náà ɛdɛ bɛ túwò ọ̀yọ̀kọ̀ polisi náà kọ̀rọ̀ kẹ́yìn iṣẹ́ ní dàkẹ́ ọ̀hún abẹ́ni ìdọ̀nà ọ̀rẹ́ yẹn sèkò wẹ̀rẹ́ kí polisi náà kíkẹ́ àyíkọ́ náà ìrọ̀ ya kí wá sí mi iṣẹ́ ní ọ̀yà ọ̀nà ọ̀rẹ́ wa mi ní ẹnìjọ ká ọ̀dọ̀ yẹn náà ní ìrìsò yà wọ́n ìdẹ́ rẹ̀ sẹ́n àrùwọ̀ kú náà sì rẹ̀ kà náà.

haya agwa moyi ọzọ onye nwụsụra do tiri mmadụ ọkụsala ya wala agwa ihe ebe enyi si na ewe ere ka omori ka da asa ire mi wee firi ọyị mọ nọ ọla ya efiri ọyị mọ sịla anụ wa hari ga do ya ara akwụrụ ka ẹkọ nya ya badua do sọ wọn nene sọ da ẹka sẹsẹ ẹkọ yizọ ẹkọ du ya ṣe báyìí. <laughs> Inshallah. I do have water too. Paul, let one. No. Paul, let one. And I said, okay, I'm an acre. Gaza na atụ. Wee na kata mmewu. Eti ne hụrụ amedu ehi ihe. Adu ehi ma awere enyi. Wee za wee i nwa o. Ena du ewa za eme. Mma ashoso da nwa ashoso da. Zeme ka du ewa za m. Impossible. a ní ìwé possible kò pọ́síbù àmì pọ́síbù kuma enyo naanị ụra ahụ etu dị ọwa patati nọ mekene akebere ah, na ma wọchị anyu yɛrɛ tɛ sɛ de ma n'ale de mi ko ma mɛ hɔ ɛza dɛ wa do wa de kowɛ kowɛ ŋunɔ ɛnɛ ka b'aw kɔ sisan an yɛ duwɛ n'o ma o de wa kuma duwɛ nye sɔrɔ tɛ de du yɔrɔ jeli de su de si do ma n ɛ zam ɛ dɛ mɔ yi ma kan o yɛ suma kan ko ɛ o mori ma kɛ nɔ ɔlɔdi wani mori y'a kɛ. ala wa bukatala <laughs> ma dinuka adini ya wanon so wa huwa ma dalla ala alkitab originally wan kuma yanzu sonu kai e. originally a bisa wannan kahare yafi sana ke so yi a bisa wannan muri allah ewe kasa e na kaka wannan muri o kaka asare o aseyu o asami yawa akwai azọ sị atụrụ sị akwụkwọ ọma nuru akwụkwọ ọma nuru o nyere ya rụrụ ka ya sọ dọba kụsa ala dala ke na isu ala mu dị ojú ọnụ amị nne ẹwọn náà ọhụrụ ịga n'ibi ọsọ dọtọ atọ ala ka ama hekọnọ amị

milioni za likawe ani ohini buhari sitana abayo e, siku tiliwe dua ya sabia wanawo be oh oyini so yi buhari eh e? e? hadisi salamat ibn al aqwa anhu buhari menene

oye ko ala ni kona hada wa gupe odo no ame <laughs> paida kama ni rodi manu kwalwa ma jimi de manu kwato de ma kusana eh inje hom se dim kana am to to le manu ko in mala shonon aba wa on mala shon to muri onon sada sada to um mani ka anda im mani ka wa wan mala shi da Nasa da kwa fela day two asofi. Day two bara ke ja aka doka dohe min mara da mika ma ko yau. Ja ara sa do ka me. Ko na to to. Abo ni mi amu asia. Wa ko nyon kwa da da ne improve da ho. Adawana semi hipopore, hey, adawa progress. losi wakuwezeni emala enyu katuzeni wakoba wakobere musajja palo yatuneza zendawo abeihi newaweze kuona niwenyu mwalazimu watolaini hiyo wakunavila nikatoa yakimiska wale msunenana makwada watwa kusala eno wenyeinihi dawo wanono wenola lolukere kere asoneni mama ni jẹ ọ mama ni jẹ ọ kàmá náà èyí kò ń tì yẹn nù orí ẹ like this dọ́kun náà máa ní ìhẹ́mi lọ́dọ̀ náà wà ní sàlà dọ́kà. ọdún lẹ́nu sọ́ra jí bisimilá wa rahim ọ̀n náà ṣẹ̀dá tó àbúsọ́là àdáhù aláwọ̀ ẹ̀ka. ahịa ọ bụ ikiri asị na ma na-ere ebe adịbịa ọ akatara n'iche ịsala nụ amori wa ahịa na ike ebe ike nọ ibe m ka nwee ma adị wee ka ọdụ ịsọ ọrụ jụ sịla ọrụ hi ọ na-achọ na ada ahụ mɛ dama dama na smith wasana kama wajere mausala alhamdulillahi waka صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ولا الضالين ولا الضالين ما ترى ترى ما وجه وجه أريد لك أخذونا من لأكون ويوم آه، إذا هذه نون وهو ما دل على الكتاب

ọmọ nù àtàlà bẹ́ẹ̀ gbòòrò wọn rí nù ló wà ní ọjọ́ wọn rí nù. ẹ̀wọ̀n náà sálámà wọ́n yàtọ̀ dóhùn kọ́ àmọ́ wọ́n yàtọ̀ ọ̀nà ìdóhùn hìn náà ọ̀rọ̀ àjí ni géètì dọ́ọ̀kọ́ náà jẹ́ yíyá àfẹ́sà ọmọ akọ́sọ́lá wà síbi kẹtẹ wà hí ọmọ rí nù. ọ̀yẹ̀ fọ́ amadure kí wọ́n skọ́là sáyẹ̀ kùdìbà skọ́là sẹ́yìn ẹ̀ ń rí gbogbo ntẹ̀mí ayé dọ́ka yìí ọ̀rẹ́ mẹ́jọ́ fọ̀tà wọn wà síbi kẹtẹ wọn yẹn wọ́n ṣàkóso àmọ́ ẹ̀ ọ̀nà ọ̀rẹ́ ìtùkẹ́kẹ́ rẹ̀ ẹ̀ ẹ̀ anagye kekere ɔwɔ ekomu na ɔna yaya o miss gaka very effort ka yi abiri nan na wa sile nu ka ɛyɛ mɔri yɛ ni dani hmm just si bi kɛtɛkɛ na allahu akbar wala mi subhana rabbi al'ala subhana rabbi al'ala subhana rabbi al'ala ɛsɛ naa yi na ɔsɔrɔ hɔ yɛ hɔ lɔk alam akadi hajati wa sɔ kaani. ọmụ na wa abịsọ sịma awụwa na ihe na ama ọmụ na wa mee akwụkwọ ndị dịgọ agha aka ọmụ na lahọ kwa ọmụ yi ebe iwe ma bata na ehi anọ shuga sam sam ya e na enyi ọmụ yi ọtụ kwọ ọmụ ka wa asịrụrụ kọwụlakụ awụ ha rubi innahu alimun bi zati sudur wa asirru qawlakum ila hunyo ka wa asatu do ka awijiharu bihi abuka wa shoto e dukan umul kunis ka waye ka innahu padak zero muri alimun ono ye kekere hune watan bizati sudo isana inai isana ko inai ono na umuri oye huna so just ono da ni bi kai aka anibi osire adu kiki do kurego reka atasabi ne ka aka blab no basu mdoe blab no basu katawa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وشابريك عن ربنا آتنا في الدنيا حسنة ومولينا وما وإذا أبوي ذهنون وفي الآخرة دون ما يبوز لكم وقنا عذاب النار do say we will punishment of hellfire ẹ wọ́n so gba ano because aljanna yìí náà yìí ti dání kú kó

السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله problem àmà bá awara wọlé kẹlẹ wẹlé ìfẹ lọ ìlàkọ irú ẹ ni bàwọlá hó ọsùnwà yẹ ìwé mi lẹ́nà dá kẹ wájú kọ́ bọ̀ dọ́nù lọ́dọ̀ bẹ́ẹ̀ ni alájì báyìí ní dọ́kọ̀ ni níwèé yìí bá alaji wa gomori ko ya mana re man mo gomo ayi ne to ya omori ka wa fil ardi ayatun lil muqinin wa fi anfusikum afala tubsirun Morika. in this land any signs for those and i think and I, people are now understand then eh, omori ki woni na water any sign to actually recognize God only me oh, or exist and not deserve ah, not deserve worshiping so ere ya nwaanyị ya esi ire enyi onye nwe ya obido mụrụ anụ da nnebika ebe ma na ka akeneba annebika akọrọbụ ma ya kunu abdu ila allah wa huwa sajid fajitahid fihi du'a sẹfẹ faqaminu an yustajaba lakum annebika idola guru omori sallallahu alaihi wasallam idola guru omori hukekere ọ̀nà òjòrí omori ọmọ síbi kẹtẹrẹ òmọ́nà ó ni ma ní guru omori dɔka agwabɔ weti fajitahidu anabi awa ka maduwa kɛnɛ fajitahidu masowori na duwa ni maduwa puuru ni last week anabi ka fa you are most short inu mɔnɔ wosu ohu and you staja abalako wosu ohu kɛnɛ da so do parabi situation no no inu mɔnɔ kasi maduwa ɛɛ bi after sala ɛɛ nyɔ ina mɛ yi ri da ɛɛ ko nyi hadi sɔ yi bana sɔ ama dure ke ho ya kusale tahajjud ina ramadan ani last raka da wa here inu witiri da ma dure da ba ija meta yo yama kwa sha mta so ame o zo nehi umma ka ba ma je rama assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah dure da ba kwa subhanaka subhana malaka kudus ola nehi da na wan Davi a sa sala ko. Tabati a davi ba. Kula lao hey. Isn't it nonsense? nonsense isn't it? Any sala ka wa men. kolo na aka izo ni are. Wai kise na ihura ka na sana aka yi. Oh come on azam eh an enyo. Ebi mana ka wa like. Ye loda kaluru huna amen. Ba ze enyon. oyo usumaga ko ah, adoron koke umera kusala ni wani wa gurumuri wa sede we eni wana ne bi kono kasibe do sede we melo dawa kusala ni bi onika maduwa number 1 anabi ka amehin sala boro da mi kam ikoma e sa anabi ka anabi ka la yurad du'a بين الآذان والإقامة حديث صحيح omori ho we reject aduwa no laba ina aka na mahizala poro da mi kama min ona hizala a hizala an kama kama ona ke jona a hizala a hizala monoi hansa ta so grr di ne receive an which cover was spiritually okay do I climb this spiritual height wore kama na hizala do mi fo na ane bi kisoro na okai hore ka الله أكبر الله أكبر دورك الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله دورك أشهد أن لا إله إلا الله إجاك أشهد أن محمد رسول الله دورك أشهد أن محمد رسول الله إذا كاك واكي صلى الله عليه وسلم إذا إنسان نبي كاكا النبي يقول لك أنا دوك مسلاتي أما إذا راكو أكا دورك أشهد أن محمد رسول الله اوكي حي على الصلاة دوك حي على الصلاة اه دوك اكي لا حول ولا قوة الا بالله ان حي على الصلاة حي على الفلاح اي دا كوا كون ملكا اه دوك لا حول ولا قوة الا بالله انا راي من هنا الله اكبر الله اكبر لك الله أكبر الله أكبر لا إله إلا الله دورك لا إله إلا الله أين وحده لا شريك له له الملك وله لا يكون يسن وانا صدوكا أم من رامتان تلدانا نهيو تيونا من وحدوكا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته دومانكا وما شوكا النبي حلت له شفاعتي في رواية أدركته شفاعتي النبي ما هو واني كوي كيام أنا ما نام نعم. وما شوكا ميو فورو دا أكو كسالا any adu no no come and it because it will never be rejected umuri ba na do then do ra ka iguru ya madu do ma madu ayo ken ani bi kai wa ya me wara me tahiyatu lillahi sallallahu alaihi wa sallam do ka ma ta do ra masallatu do ra me ka du po isere hun sai اللهم إني أعوذ بك من عذاب القبر ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات حياة والممات اللهم إني أعوذ بك من رواية رواية رواية رواية اللهم إني أعوذ بك من عذاب القبر ومن فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المعثم والمخرم قلنا أنا برواية بوهاري آه إني رواية نعم، أنا وأنا صاحي كأموري نوا نعم، سلم هوني ويني كتا نوا نعم، سلم هوني أم كاتي مسيح الدجال أنا إكا الشر ينتظر أنا ديني وكي كلا ناكوا تلوينا هيمي نهدا نابا دي أنتي كرايست دجال tɔdi do kaka tuma sere mu ni abɛn kata ɛhɔnɔ no abɛn kata ni my living ati sɛ ada abɛn kata ni usu tuma sere ni ni ibi ɛna mɛhɛ ato oyi twere ŋo no ta twere ŋo ɔyɛ ko na ka wɔn ma kii ko kyi na lu jɛ bɛ bɛrɛ ni a nu tɔ de sɛ sɔ wa nana kaba junction one ọdún kíkẹ́ òbí ló máa náà náà ọ̀hìn ògbósẹ́mẹ̀ àgọ̀ họ́ńtà sọ adé yàrá ni mẹ́dúwà náà nù wàá sọ́mẹ́ta náà nìyọ́ dáyé àdúrà náà wọn náà níbi mi kó mọ̀nyá ni délé dùn alama inni zọlámtu nafsi lọ́wọ́ kẹsẹ́ rẹ̀. ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أه. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أين يسعى اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت أبنى وما شو تومي النبي كاتو ولما مدوا بيقول النبي أقول ده أو يكو لأن النبي يقول كيف أشوف نعم ويكو أيه بسلام أني النبي كاتو مدوا بيقول وأشوف مين واو النبي كا أما سولة كوا سلام هو أنا كم كاسر بينه أو كاسولة كوا سلام هاكا أو كاكسوي أنا بانيسون اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم صل السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ọsọni bi wa akusala dɔwɛ nyan ɔdu akunafila ɔwa baabu ɔnu akudɔwɛ nyan wa asɔdɔ akusala yɛ ɔnɔ alahu kɔma ne zɔlɔ yatu do wa ma wɔsokori ka sɛmɛ anabika ɔzana asɔdɔ akusala yɛ naw ninu fali xɔfeef anabika kɔ hɛbɛhɛbɛ. kwa se che ku wa hunan se ma ne bika inne no sha kusala anyo ro kona ne zo kun sala dan bi ko ka ton clearly lo kanyi zul haja anyo na ki ni business o ni business adanyi ko se hunu we kono kusala dan wa ba to do ma bi ka o shukuri de hu ya je hu salama wa mi kono no imene no jihad sallallahu alaihi wasallam da ma do ni ku sho imama na ka owe wa anabi kuwasha da sala fali khafif wata ma kwon same ah asabiyan a shada sala muaziyan hmm? na shada sala ah asele bi o si bakaro e wuruka dora musuro sa da sabiyan na so on hore man do shahada kwami na zo kwani chekuda imam ọ ní sọ buhari ọsàn ni ada jai na kan ni bíkà níbi kan ahọ́n sẹ́ńtẹ̀ ní nyàwó ní ìsìkọ́nù kọ́ wọ́n lè wọ́n náà dì nù anybody very light hair ka seme ina ló náà ṣe kúrò la sọ́kọ̀ ẹ̀ ọkà anya na eke onye ha aja elenye okozu bebe na ni doko no sokra na dan ona join lu ni izu anya na hola ogwa utanda ne ka ati anya zwe ono na ne bi o ma no ka akra do ka anyi oru eni ndo no bi idi wana bi kwa akra do ne hi ka ne bi ama matu abeziwe hii polo do ameta and abra eh, me hewu so abesa ne ne hinan ago adu eme ewura me do akene eh, do re me ananyi because eh, adu eme so we enwe kwa bu alo no to do ano adu eme so we aheke o ibada o yekwa nebika adu a u huwa al ibada annabi tana ah. haduwa ibada nọ. no anebia man kan ama abre he ya ako chira do ko wa wa ko ole we jo do man nyu wo ole we jo do de enyere adajo no o ya ha enye nye nkwanya oho awo ko wa wa ole we na mkoro tele na tene ole kwa na nko na nuru o he ko na kama ba o ame nya kwa ru ko ko ko ze ba ko o o na akarisa ana halal we gari siteva ole we gari wa wa hu we anya anya me se me se me e ba ko ama bana ba wa me kama kama na wamna matahiya aka watan gigonya ele ka ka doka a ah, gigonya na wole ko suwe yi muri jama man ma bobo <laughs> mada ka mo na ta tahiya to ya da da doka a ah, salo wonya ne ne hinim no do ki gigonya na o oh, wo muri jama ko tahiya wa wa nyi sala wa nyi sala me e wana kama wo e hono muri isin Kedama, esala non fifty awo na kaya kɔ da ne bi ɔlɛ yɛrɛ na owó do mo reduce awo ni five ni akɔ ada yɛrɛ mi yɛ mi ko ɛɛ ana mɛ e, fɔmula na kase kusa la awɔ ina no wana ayi ka ba yi ka tɔmɔ bim tawo kefi ya sim ka yi kɔ bɛ ni tawo kefi ya mana jɛ tira jɛ to so da awɔ bɛ ama yɛrɛ hana wanyɛwu mɛ wanyɛwu tiivi dɔsɛ tɛ dɛ wanyɛwu sɛ tɛ ne te o ewa mi ewa nyi tiivi awɔ. wakunyamwa sore su tini yanyi wa anyi ah, fa nuge wanyo heno fa nuge ron o ba oh, lo da wanyi mure isti no be e je si wa isti nuge like this abe ho wa the same was left around like eh, motion on circulatory motion ba ai men anyere o to a ama aheke go abo simple as that so go enyahike asab enyahike except anahoni kitab wa sunna wa ta'a ati ini obedience anaka omuri awole wa atuda koni omuri poro do kwa neme muda na na ni mo hmm. se do osala ko hawa na se ma do na sa se ko do

ana mla ilaha illa ten thousand ene toto auto mu hore be heya yo ko akum la ilaha illa one thousand me yo ona kono ka ala nyi do kono kura ka one e mo ko ore wa ona allahu akbar allahu akbar allah da kukula Sa feme. Mwen an a fwe kola. So a heken, tawke fi. Se mwen ka heko a veni, tawke fi. You have to stay. E wola ka meni tou, sou mwen awa. Sou leme, eni we mwen awa. Se wola. A wota iti. A wota iti. Ya, a nyan kontinu. ya continue academic okay man who an be you never nibia eba anibia e okay nabiyyi anibia alhanere muhammadun sallallahu alaihi wa alihi wa sallam honore muhammad sallallahu alaihi wa sallam muhammad muhammad olona gama we see we wesi wei wobɛdɔ gama wesi wei okomori agama kauri agama wesi wei ɔyɛ osuma kako ɛna ano no no muhammad the one who is most praised wesi wei wazɛ de wesi wei ni ɛho ni idi kura dahadɛ mekirikpɛ mekirikpɛ. Thomas Carlyle onere atomnachero Oman. Okay. The ranking of 100 most influential men. And you were serving. Don't have never born anyone in Islam. No one his government. History only reads. And influence ahead ah. on the top of number one down to 400. First, second, third, fourth, now only the 100. donc number one muhammad rasulillah ewe kumuri ọlọ because ọ ṣe ọ ẹ ṣe àhapọ òye sí yẹyì muhammad ìlànà lẹwọ. sallallahu alayhi wa sallam sugu náà tètè àgbà náà lóbi ọ̀nà tẹ̀lé ọ̀nà àṣẹ tètè bàtú wíwá náà tètè. wani bible no ta bible juwe ntɔnwere ini deuteronomy chapter eighteen verse eighteen deuteronomy eighteen eighteen mane ha wɛ ɛdi wɔn ejuwa ntɔn ne duka ntɔnwere aka bible osi oyi muhammad muhammad hɔn hamida hamida ɔ ɔ praise ɔkɔwɔ so ɔne bɛ praise am. Um, omuli otatu no muli praise ni anen kdo gamai do ka ya gaman e hon to muli o pare ana ọnụ wa kwa ana e si juwan do quality an sari on atana ke si juwan dai kreche ti ko na to nwere ka onore muhammad dore kai doko ahmad ahmad ahmad ahmad alif na na wo ono alif tafdil alif ni show o isma ka ko ama ka ko non ewe hamid ona ko don zoe ah. ahmad huwa ahmadun nas billah hmm. ọ̀nà wọn náà kó kómúrí ẹ̀wọ̀ kékeré náà bí sọ́nà mórí tù mú tún rẹ̀ náà kómúrí ẹ̀wọ̀ ọ̀nà mi náà tún rẹ̀ kó sálà ìrà hù náà màmí jẹ́ yìí dáwà kó sálà oorun dáwà náà kó ìwù àwọn ní kó máa bẹ́ẹ̀ ìjọ náà ká onu yo kayan kuran kala jini ibi papa to dole ma inna fatahna laka limadha liyakfira laka allah ma taqaddama min zambika wa ma ta'akhkhara ala jibi aban habibi hotaji sokun naime donc afala akuna abdan shakura amal mem ebru kama hinuri uri na kwa hmm, wa kama imara sallallahu alaihi wasallam gbọ́ kó wuli yàgò kúrò alhamdulilah huwa sayyidu shakirin huwa ahmadu nasi bilahi subhanahu wa ta'ala ọkùnrin ahmad ọ̀hún náà kó wuli yàgò kékeré eré túmùrì ọ̀sà ọ̀nàrẹ́bì máàhì máàhì ọ̀n túmùrì ẹni destroy you dibi àbúdí bim àbí gáwúrì jì omuli na tuwa wene no ko destroy ya bizai ka huli chika badaya al aqib onto me ona wadere man so wadere man a bon to na to ale a bad ni nani amenyi old testament nani new testament don we with what last testament finally document so أو حاشر محمد حاشر حاشر حاشر إذا ما نقول له أنتم لك أمين أمين أمور سبحانه وتعالى bá àwọn du ẹ̀ dáa kọ́ làgọ́dá agosu kà mọ̀ kàrẹ́ ẹ̀ ẹ̀ lẹ́mìí yẹn ò ní kó ẹ̀ lẹ́nu tó mọ̀ rí yìí wakaka muhammad al-mujtaba au al-mustafa semin by it is muhammad the chosen one ko and what do you choose am they choose am so therefore ọra juwan muhammad sayyidu thakalain ọdún náà ẹ̀ka ọ̀nà ọ̀dọ́ wìdí the two heavy creations which is azan àdìjẹ́nà ọra juwan yes ọra juwan ama muhammadu tọ́ha. Muhammadu Yasi Essendon is stupid and nonsense. Kọtọ́ every hobbit, Yasi every hobbit. Ẹ ká mi yé mi kó, ọ̀n tún mo yọ ọ́ de tọ́ ha. À ń Yasi, òun rẹ̀ nyẹ́ kẹ́nu ẹ̀ṣọ́ sí kánú. À ń da ilé àmì yé mi. Ọ̀rẹ́ ọ̀n tún mo Muhammad ibn Abdullah, Ọ̀n tún sallallahu alaihi wasallam onore muhammad anawazi abdullah adanore abdullah ibn abdul muttalib adanoban grandfather nowe abdul muttalib ibn hashim great grandfather nore soy hashim hashim hashim adadanoban orisoy hashim ake hashim ona man kusago dore kaaba dore kusago dore kaaba untum wenameza hashim abeiza oigo hmm. onameza por hashim hashim ya muhammad hashim ya muhammad hashim ya muhammad hmm, awo so hashim awele ano ra yuzibada kiza hashim inan awele rake hisham hashim eh? hisham leonola wulida fi maka muhammadun maka aman ina tu maka aman asian daman muhammad don exist ananka anda abanye ne maka kosuko na hore to ine wana ame osama hore ine wana ame to yuren ile choso no bino ila amane bini ina tu maka bija daman

وما خلقت الجن والإنس إلا لماذا لماذا لمحمد قرآن يا أمريك ما تولى أترجمه for any other thing heavily لام التعليل لام of reason this is an Arabic same reason أنا as تولى لي أمريك except for the purpose of what يعبدون what you ever worship أمريك dɔw la ato dɔw ka ka guan ŋutu ŋun na hɔn guan da tɔ hɛ na hɔn guan da mu dani ku ire tso susu ɔbi nɔɔ wa mɔli da wɛrɛ mɛ hu mɔli da o kɛnyɛ na na to mɔli di ma ka man wa umuhu ɔnya nana ma nɔri sɔri aminatu bintu wahab adonya nɔnɔrɛ wahab tɔ wa huwa nabiyun anabi ɔbi. wa rasulun dɔbɔntɔ ila naasi ni tɔlanne kaafatan bembembem anabi anabi nuhu wɛna tuni tɔlanne ko anabi musa wɛna tuni tɔlanne bani israila ila qawmihi ko a bɛ a bɔ. كذب عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا أو زمان نتني تلان qawmu salih datɔ ne bi sɔɔli ni tuwa no ko samuda wa ni samud ne tuntua wa ila samuda ahahum shu'aiba datɔ ne bi shu'aibu ni tuwa ama ontu to muri hiyo so muri ka oka wama ma arsalnaka illa kafatali nasi abo da to muri ni tun sorry abo da to muri ni tun bem nyarabo ato to roji ato fiorabo ato isabe ibun tochi to su hai o na bese da nyen no aben ne nyen no to muri okare sallallahu alaihi wasallam ochi de kaka tore amona vena des ke dilon he ka enye oyo chenga chen dala ka ben debe gwen oyo ko de de kulun tu mun do ya ndo do dala ran hani so ra tu o ko no na tu so قال الله تعالى أمرنا نبعك إن رسل قل يا أيها الناس إني إني رسول الله إليكم جميعا قل أنتم لي كأنك يا أيها الناس ما هي بنا بنا أبلا ككب تري تلقو ترجي تلو تنرب تنا كإنجليش تنا كفرنش إني رسول الله إليكم أمي أنتم لي بتون جميعا أبون بين وهو خاتم النبيين أنا أنا ودل من نبي وليس بعده نبي أو ودل من نبي إذا كن يوني النبي سا so that I can be another prophet leche is a false prophet is a dajjal only claim prophet to all mutu mutu ko is a dajjal is an antichrist wala rasulun ezere nyon to sana ko abe wele mutu mutu sallallahu alaihi wasallam qala allah ta'ala umurna nabaka ika

ẹ má kábọ̀ ah. náà ni ọ suratu lahazab ó àyànnàtọ̀ fọ́ọ̀tì abẹ́ àhọ́n suratu lahazab verse forty so it's there bọ́sọ̀ ọ̀sán ẹ̀rọ kan àgbà muhammad ọ̀bà dẹ́ni bọ́dì àtọ́jà tó dọ̀kà fún hmm, adam muhammad. <laughs> <laughs> ada ne yana dahi ba zaki adam muhammad mm. eh kunya dawo adawo wala adawo wana re han ono inihi ono mawo ما كان محمد أبا أحد من رجالكم أمريكا محمد محمد أبا درنيا نونيو سوي walakin rasulallah isi ba fana biyo na ka on tro muri yo wa khatamin nabiyyin dobi odere is the seal of the prophet the last prophet after him no other prophet any other prophet is an antichrist is a dajjal ila me hiyo ni ko wa ke yo e wala e yo da ka kon ma nabi ken of the dajjal isanu tona ton to muri aware ka ka nyane ore da be do da kai won to muri so ibe da ja mushrikun khabith o he wana na'am su muhammadu yawnan ibra hadan ne shika ya masallatu allahumma salli ala muhammad ni ruksa da da sayyidina to allahumma salli da ala sayyidina ni mara correct also amma ah, za tu to muri da ma sayyidina to ona sayyidina to It's not the best thing. Sansa Allahumma salli ala Muhammad. Amma onye nwa akara weji wo Muhammadu, duka Muhammadun sayyidul awwalin wal akhirin. Sayyidul thaqalain. Do wasi sayyidu ani ba hayo kan do si juwan. Ama wa masalatu yo sayyidina mainan. So na kaka eh uh, sada sadaka asadu koja no dere ma kana sayyidina muhammad eh, sadaka sayyidina to because an wa bedo enani an nyoke wo le ka ke ma kana sayyiduna muhammad eh, ma kana muhammad anda ida me yebdin ko uh-huh. ewa on tobin dorabe anibin asbaha nabiyan indama nazala alayhi qawluhu ta'ala ihno bala nabi ono inuma na ka o muri uchire e ka hete muri na neba so muri chi hete da da nebi اقرا باسم ربك ال... اقرا باسم ربك الذي خلق اقرا read ka باسم ربك لله muri au الذي خلق muri anatuna muri who creates so inuma na nebi because ake annabi ونستر from النبوء أو الإنباء النبوء إنباء بمعنى إخبار أني تامنو ني مسج هو دو مولي ولا نبي أبون كتو تو هو دو مولي كان then aka wa koto eba o wa ron to awon abira me yuna then man kan so la hainen ho do ko no so omuli ala kaizo naka wahata man omuli ina non tutuhi on tumuli wadele man o wahata man suratul hazab ina non tutuhi on tumuli wadele man ona hakweda ayo hmm. mawla kamere tumuli daka orana umeli riya on tumuli kama kaune kedu ko dajali lecho chen kata kata <laughs>

e konyoto na nyin bana ruko betui ono muri hora zete ko omorika fala takhshawhum wakhshawni seme اليوم أكملت لكم وأتممت عليكم ورضيت لكم الإسلام دينا بلاد أنا نيجي يدوم لك أقول أسوق يا مني يا من أمري avɔ ɔmɔdi ka lia o ɛwɛrɛ hɔ adi dali ɔntumri mi nini ɔmuna mi hajjatul wada kpɔ ɛwɛrɛ hɔ adi yaisa ledina kɛfɛro mi dini ko kafirin they are now despised completely ɛn e, nira ayɛ kadini nom na ɛdɛ ɛkɔnyi nkɔhɔrɔ tɛ kurumɔnɔ o ba wa ntɔlɔ yɛ sɛ gom ɔmɔdi ma ntɔ ntɔmri nka today aliyɔn ma yaisa ledina kɛfɛro mi dini ko agwa fala ta shaw ma su gwa mai nwa madina ne wa shaw ne ya mai mai mori ne wale ne eh? fala ta shaw wa shaw ne aliyom akmaltu lakum kago ajene ai kosogo ko ajene ta kai kosme ai kosogo odonal ka to yuni osego wa atmamtu alaikum ni'mati abi ah, fi wani aure kamar mai munani mara complete na jin wa raditu lakum al-islam dinan umurka i'm pleased to inform you ni ka me ni ka ka no so islam i ka no so islam ya bi shaytaniya bakariya barhamiya tiya iya iya iya te o ka na wo ya na sanusiya tijaniya kartiya sortiya ansoroka anyiya iyo roka ba ho saka ka unore ni islam wa ah. raditu lakum alislam din agwa oto soka to daga maro doka akama kala shehu oro sore maro to doka ale ga tamala shehu saka unoro no eh yani saka mo mijab da ran tomori kan ko to waye shamailu muhammadiya da sa ha wa doko gata da won tomori we yes ngara anyi shamailu muhammadiya yara anyi ma suwe no wedi mi lida mi len we ni so that wa ran tomori we ko nuri anyi hadith na kaka eyo tomori mi de jo ni hadith ele wan mi everything

kaya ki shi ne shi wa da wada wani ya shi da su kai wannan eh oh heke ya be so gaba kaida awika uko ron to mo ke wani shamal muhammadiya dok sa ha wa dok wa to mi le de abe wen dok wa shamal mun juwana mi ke nuri dok mi ron na ka ah abere wanda wo white ko shetani ule na <laughs> woto muri ikaza e wonto muri ya ya, abe onini ne wonto muri abe wan abe 19 kemi ko nume so da na na wa do se bi on na ro na nya white beard do ko nto muri ya ikaza shetani ono nto muri kai weeri meme am am juwa mena disa wo wa wo rere me ma wo no shetani nyamsha chalamu ama wee lọ da ike wọn n'owurẹ yọ ẹwọn ni wọ́n yìí ń rí ṣètò àkó àtọ̀tọ̀ ní ètò náà tó dùn lóko tó wọn yóò rẹ̀ mu ẹ̀rẹ́ kọ́nà ọ̀rọ̀ tó wọn lókè ẹ̀ sórí dọ́ka lọ́jì tọ́ ọba ndọ́mọ̀ tọ́rọ̀ ẹ̀rẹ́ ilé tí ó ṣe. kọ́lẹ̀ tó ọba so

enwere na-eji ya na ewe ntomori ọzọ asị hụrụ atọ da aka dọ mana nyere ọ white ka ee ntomori oji oji ewe na anyị na akụkụ ya mmadụ just na ọ mọda 19 sọsọ ha jere n'usoro kwa azị jeji ọdụ ọga kawa then awụ akaka were duru ide aba ndị ọgwụ na ihe ọ tụtụ ihe ka shetan were ntomori ọbada tụtụ ụtụ ọta amadu ka ran ka wan horan dan so da ben salatu goma ga nabi da kwa mi salatu goma ga nabi so oro akota waru ra no ko ra wa le mo le ba ka tonu ra o so da ba na ko non wa asbaha rasulan ala barantu indama nazala alayhi qawluhu ta'ala ijono chitito ile muri hoye ka kesoy ya ayyuhal mudaththir قم فأنذر يا أيها المدثر ما هي أنا شاش بعدين ما وتته أنتم رياك أو ناس رادا شاش بعدين ما قم فأنذر ويته وكانوا يكون ويته وكانوا أتوتوا أبني هنا وين أنتم نزل عليه الوحي أو توجيتتوا وعمره أربعون سنة إنما نوي 40 years 40 years أنتم رياك دوا نبي wa hajara ba'da thalathata ashar don tumuri mi hijiran awa wala mi 13 years aman umaka min bi'sati ila al-madina am hore toto don to lam 13 years don mi hijira hor makka dan medina ago wahala na kutuo makka wa koronya akura dan medina wa koronya ja kura dan akon ko to dan koronya ne on tumuri amuasi 13 years umaka after 40 years Don't worry with how many years? That was Hormaka war. 53 years. Oh, you go. وبقي فيها عشر سنين دون تمر على من 10 years ne إذا به المدينة ومات دوشة زن وعمره 63 سنة في المدينة دي إيراني المدينة دوي 63 years كو وأول ما دعا إليه الرسول صلى الله عليه وسلم التوحيد esi pa afɔnu to mori hɛ la nana bi tawhid tawhid wɔwɔ qawlu laa ilaha illallah ɔnɔ wɛrɛ kisɔ ɛyin tɔ sɔnna wɔ ɛkɛ ɛwɔ mori suba na ɔtɔ ɛyi laa maa b'o da ɛyin tɔ sɔnna wɔ ɛkɛ bi haqqin tɛnɛ sɔrɔ yɛ la illallah ɛwɔ mori hɛ nya wa amara rabbuhu dɔ mori hɛ dɔmɔ da yɛn aniyadu laha wahda ko hiyo mori hɛ nya kɛnɛ amadu a hiyo mori hɛ nya kɛnɛ wala yushriku bihi ahadan asan soso ne su bero morihi fi do aihi ina duwa na name aso hi sen tenyi do wono wi model e de re hama therefore ya allah accepted ya muhammad kufuru shirk ya niyas kufuru shirk ya malaikatu jibril kufuru shirk ya linku, ya kakakakare ya ilu ya shamsa ya ilu sasa ni kufuru shirk kama yafalu almushrikuna ani kumushrikin ni maka fi zamanihi inuman faqala lahu rabbuhu do mori kaka kayo kayo na so sa emiyo an me ben surat jin ka kul innama ad'u rabbi ولا أشرك به أحدا قل كانك إنما فذكتارا أم أدعو ربي أمنا يوم مريم كنه ولا أشرك به أحدا enyi sosa onima ahiva hura enyi senyi enyi, la malakun muqarrab wala nabiyun mursal amani se tone no yuna izi malaika na la, nada izi mahyo ina dua izi whatever izi na la, okunyibanye izi mahyo ina dua and e then you right then right then ka you listen to them ya obey their commandment izi direct ka ya me dia me honi nyukata me naa ama kudu kwa ahụ heduka ya anabi shuaibu makuwa mde anabi shuaibu aya waya anabi ibu ya muhammadu makuwa mde eze tu tono no anabi aka ka wa hen anabo na hen nabi ara anabi wa ko ko kiyama esa anabi ka me kena o kiso ya sa son abra wa sallam dan tu sallallahu wa sallam النبي صلى الله عليه وسلم او دور ان كديز ني اجون هو الدعاء هو العباده رواه الترمذي وقال حسن صحيح امام الترمذي ابو عيسى الترمذي رحمه الله او دور ان سنن ان كزاي الدعاء اذا نه الدعاء ما عباده هي قوي نو ابو عبيده من كنتم كمان فالواجب على المسلمين انا ما بابو يكون مريني an yadu Allah wahda gene ya muri on yakene wala yadu ghayrahu asere hisenyi senyi osa walau kana kukulistin no kem har kan walau kana nabiyan oda nabi awelele ni au sai au au au waliyullah ya waliyullah asui waliyu eh eh wa inawe inawe o li anna allah wahdahu huwa alqadir agu kumuri on nyakene oyo akata san san na nyukata isana wana do muri on sukata wa den le kumai abe abo o wa kesa na wa kumi ye hako e urukata suna ihe dị ihere ọhalaka o ụmụ ihe mpụrụ ọmụra ka ihere onye nwụ halaka o ihere fa ihere na ike ọhịmị wee tite dupara hwe na onye na-ekwughị nkwuhi u ahụhere onye nkwuhi udo adọ ọmịhịmị ewa ihere na onye na ọsụghị ọda mere wakwa anụghị dada gwehere tọ omori ọnụ onye kata sanabọ

anọnụ dọka akọ na ahụ ọyịm na ya ahọsa e, du etu ntụ igbo ụra ọmị nọ ọba na jugwe ebe amị nọ ẹnere esu ẹsẹ yẹn mọ ẹyìn kúnyù kátà nẹyìn ẹnẹ ẹkọ nẹni ìdádúró ẹdí àmì ẹyìn wọn tí wọn àhẹ wọn dáàka ọdún ìṣọdọ ẹwọ àgùwà wọ ká kásá ìwé iṣẹ ehu àrùn ọ̀nà kásá ìwọlé ẹni àkíndàtúrú islámì yẹn. ọka abisanawo enenere esue asọrọ ehiwa sẹmẹ ẹni ajizuna ẹni kumi they are de they are too ẹdar e, anhu ke ẹn nka ẹn na kò etuwa esọ kóòzì ẹn wọta ẹkùnyẹ ọkyẹ kata kóòzì ẹn wẹn ẹwà yà wá sọ yìí wọlé mi sùn dé nìní náà ká sẹ́dí wòlíì mẹ́sù dé àpàrà dọ́ọ̀ka kàkà pàrà mu dákò ìsìkò díẹ̀ mi nìyí wọ́n á ní wòlíì onú kakọ́ mẹ́sù ndó na disappear tẹ́ náà ní sọ́ọ̀bì inú kútó ọ̀dà wà ayé nù ọ̀dà yìí ní tí nàá mentality ọ̀dà nù common common sense yìí ọ̀nà kátàrí yìí mo ti common sense قال الله تعالى ومش سبحانه وتعالى أوكا والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون سورة النحل آية 20 و 21 أمريكا والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات أموات غير أحياء أموات غير أحياء وما يشعرون أيان يبعثون أمريكا والذين يدعون من دون الله إذا صنوا حين نبو مريان ملايكة بايون النبي بايون ولي بايون شيخ بايون أمريكا ونسكنه ونسي لا يخلقون شيئا وهم يخلقون أين سنتو أين أتنسي ɛnɛɛdu tu si debe sun ɛɛdu tɔpari suwa hɛmɛ omori kuwa hum yahulakun they are themselves created ɛnu ɔtawa nato ɛmɛrɛ ɛhisa nato ɛdá mi yi ko. suratu nahal omori kuwa lɛdina yaduuna min duni lahi la yahlukuna shay'a esonu wahinini omori kayi la yahlukuna shay'a they never created anything ɛnɛ ko create fly. wahum yughlaqun en waton wanato omolka again amwatun ghayru ahya idan annesu ebara wama yash'uruna ayyana yub'asun idan en emisu denwa enne ya ba hen kwete denne iba he enne nyuti said ka this is the time they will be resurrected in wana wase kwa kwete they are yet to know umana wase kuwa kwete abraham eye uko no. they are yet to know na wase kweni kwete isana manyi deficiency isana manyi deficiency no anaje ni kutanda ata ubo lola ngoto hole nda ni senegal agun ni tuna ni kuta wa ka de so ajo wa ka doke we na wa re ne honon ebe mi ere ke you are you are we are is all over you hmm. we are ma we are sure not man me wallahi me huti ajin we are you are oh, telling on you you are wobbling on poverty do aka amen love it ana ka be ka out out ẹ̀dà kan dọ̀rẹ́ náà búrọ́kù ẹ̀bá dọ̀rẹ́ sì jọ̀rẹ́ ju búrọ́kù ìdáyà dẹ̀rẹ́ yìí kí àná ní ká máa ní dẹ̀rẹ́ yìí báwa náà máa dẹ̀rẹ́ yìí ṣé kẹ́mẹ́ bá dà ilé ọ́nì máa dà dá sí. ma mes kama arisa anyuye ina no ibobo ibobo ata na mandu se ini nyamo aka aka o ene o yesu yale ora ora menda aka ndo ayo aro ya oyo no oyo no ora ro be de madu ayu ada ada madu ayu ngono yu ada o eh eh dawo e wa de nwa uno wa wa wa anyu na fi nchitwe mwa ada o le dan ana zaka munafici dodo ne me shi zai ci munafici dodo ne ya ka ci me shi munafici ikuwabin a oye kwa hapu mamare kan dan yi zemta na iri mari haje ni mahmo ba a zam no waya to munafiki uwi eze n'esu a na-eyi ha bụ ahụ ne kweta ọta eze a person in money aka obi as a get corrected before it is too late as a jin tu tumba de ni ba re ma de ko muri anatowa kijiri kwa na ko kwa man ore hu no ni ka huruma kam we abi ka huruma ka yi

because that is is only firawo na si di wiku niso ayi shaitan na ọna shaitan na ido komori ibi rob ta akoko shehu enan ẹni esu tusa asabi shehu geli shehu shehu tusa aba ahyẹ ìlérí ni kẹsẹ nnan ẹni nẹnẹnẹ iso ni ari ni hẹ ẹni ma na dọ ọhụrụ domori ibi idabe sọni ma ari shehu geli nkọ so ọka nye possible so ari ne ni inshallah taala ọmọri ibi conclude ni ka. omorika suratul hajj mazete omorika duriba masalun fastami'u la inna alladhina tad'una min dunillah lam yakhluqu dhubaba walau ijtama'u lahu wa in yaslubuhum adh-dhubabu shay la yastankizuhu min ضعف الطالب والمطلوب omorika ma hewna na duriba masalun fastami'u lahu omorika mare place i have placed for you before you made a place right similitude parables examples omorika ire anase more hu that's compare and contrast man as top down omorika olokani sobe inna allazina tad'una min dunillah isa isa isa isa so no ahini obre mo mori an lan yakhluqu zubaba this suratul hajj towards the end lan yakhluqu zubaba enenyi mutunusi walau ijtama'u lahu odakare ya beno kogo eh abisa ah, na na hitoria na hitiye ona he eba gwe na nyi conference aga ka today yes ga create isi kunya omuri ka nya ngome wa in yaslubuhum adh-dhubabu shay'an isana titsenen ana nke ho amena mohine daka kuri ehu don nan donere la yastak enenyo dobare ma lawla ka kai dawfa talib dawfa talib wal matlub isana hisenen isa na na jepu da ti shehu bo isa na je pori da hel mo ka da ko men kene they are and they are ko men roye e ko thinking e ko men every day and then wal e da ko men kene atisa na ana he na e kene nyu tunu si an oni shoku e na ka anwa tutai ijo ni hori ka isi changwa mi de o ma ze anya It's very clear, very glaring. jiri conscience don jiri ka psychology la jiri logic muna do e, me yehi hunan inshallah umo dazini aje nonon ema aga ko o ijo ada ke yo se me le kweli ni ya onu ka a ya me je o re ze muna o se ya nyi muna do je bi oni aka do gen muna o se le zai do me ka e wato sum koro di asum ko asum ko yaase mu kɔlɔn nɔ dɔn muri suruta ta tena yi kɛ mu na ko go ahe ko muri mu na dɔw bɛ mi ko he a bɔ la ɛyɛ wɔtɔ na kan do ye ihu na subhanaka allah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa